Ẹ káàbọ̀ padà nínú fídíò yìí màá ma ṣàlàyé ìkan nínú àwọn àyẹ̀wò statistics tí à ń pè ní chi-square. Nínú ìpele àkọ́kọ́ ẹ̀kọ́ yìí à ń ṣàlàyé oríṣiríṣi àyẹ̀wò statistics tí a pè ní test statistics tí a ní pẹ̀lú ìgbà tí o lè lo ọ̀kọ̀ọ̀kan wọn àti ìdí tí àwọn àyẹ̀wò yìí ṣe ṣe pàtàkì. Nínú ìpele kejì Màá ṣàlàyé bó ṣe lè ṣe chi-square ara ẹ̀ bóyá pẹ̀lú ọwọ́ ni tàbí pẹ̀lú excel àti pẹ̀lú ẹ̀rọ ìṣirò ayélujára tí a mọ̀ sí online calculator. Kò sí tàbí ṣùgbọ́n oríṣiríṣi àyẹ̀wò ló wà nínú ìmọ̀ statistics tí a sì fi mọ́ ń wá bóyá ìdọ́gba tí a mọ̀ sí difference tàbí àjọṣe tí a mọ̀ sí relationship wà tàbí kò sí láàrin àwọn ìjọ tàbí ikọ̀ tí à ń fimú fínlẹ̀ nípa wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ a lè ní proportion test wọ́n máa ṣàlàyé ìgbà tó le lo ọ̀kọ̀ọ̀kan wọn. A ní t-test, a ní chi-square, a ní analysis of variance tí à ń pè ní ANOVA a dẹ̀ ní correlation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí ikọ̀ tí ò ń ṣe ìwádìí rẹ̀ bá jẹ́ bóyá ó jẹ́ ọlọ́rọ̀ ni tí à ń pè ní categorical categorical variable tàbí tó bá dẹ̀ sì jẹ́ ikọ̀ olóǹkà tí à ń pè ní numerical variable. Kí ni à ń pè ní categorical variable? Òhun náà ni ikọ̀ tí ó bá jẹ́ ọlọ́rọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ta bá ní gender ó ri pé ọlọ́rọ̀ ni. Nínú gender wa a lè ní male akọ a dẹ̀ sì lè ní female tí à ń pè ní abo. Orí numerical variable bákan náà ẹ̀wẹ̀ òhun náà ni kí ni ikọ̀ olóǹkà tí ń ṣe number bóyá bí i éjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ tí eléyìí bá wá yé wa n tí ikọ̀ wa bá jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ni ó sọ irúfẹ́ èyí àyẹ̀wò tí a mọ́ ń lò yìí láti fi wá ìdọ́gba tàbí àjọṣe tó wà láàrin ikọ̀ tá ń ṣe kíni o tá ń ṣe àwárí wọn. So ó mọ lo proportion test nígbà tó bá jẹ́ pé o fẹ́ wá tàbí o fẹ́ mọ̀ púpọ̀ nípa kíni o nípa ikọ̀ kan tí ó bá jẹ́ ọlọ́rọ̀ tó bá ní ikọ̀ tí ó bá jẹ́ ọlọ́rọ̀ kan tí à ń pè ní one categorical variable ó máa lo ohun tí à ń pè ní kíni o one sample proportion test bó o ni tí ikọ̀ tó bá jẹ́ ọlọ́rọ̀ tí a mọ̀ sí kíni categorical variable tó bá pé méjì ńkọ́ ní báyìí ó máa lo ohun tí à ń pè ní kíni o tí à ń pè ní chi-square nígbà tí o bá ní Ikọ̀ tí ó jẹ́ olóǹkà tí a mọ̀ sí numerical variable ó lo t-test bó o ní tó bá jẹ́ pé o ní ikọ̀ olóǹkà kan numerical àti kíni o àti categorical ó lo o lè lo t-test rẹ náà bákan náà tàbí kó o lo kíni o tàbí kó o lo Hannover. Bó wá ni tó bá ní ikọ̀ méjì tó jẹ́ categorical eléyìí tí a mọ̀ sí ikọ̀ ọlọ́rọ̀ wọ́n mọ lo kíni o wọ́n mọ lo ohun tí à ń pè ní correlation test gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú n tí kọ̀ọ̀kan nínú ikọ̀ yìí bá jẹ́ òun náà ni ó mọ sọ ìgbà tó mọ lò wọ́n tàbí ìgbà tó mọ lo ọ̀kọ̀ọ̀kan nínú wọn àwọn àyẹ̀wò yìí ṣe pàtàkì nítorí pé wọn yóò sọ fún wa bóyá ìyàtọ̀ tó dájú tàbí tó yanrantí tàbí àjọṣe tó péye wà láàrin ikọ̀ tí à ń ṣe ìwádìí tàbí tí à ń fimúfínlẹ̀ nípa wọn. Ǹjẹ́ tí eléyìí bá yé ẹ jẹ́ ká lọ sí tí a mọ̀ sí kíni o chi-square. Kí ni chi-square? Pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú chi-square ó jẹ́ kíni o ó jẹ́ àyẹ̀wò tí ó le fi mọ̀ bóyá àjọṣe tó yanrantí wà láàrin ikọ̀ olóǹkà méjì Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí a bá ń wá bóyá ìlapa tàbí àjọṣe wà láàrin kí á kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ àti yíyege, ẹ̀kọ́ àti yíyege tí a lè pè ní kíni o effect of teaching effect of teaching on the academic performance. On the academic performance of student. Ó rí i pé variable kan leléyìí ikọ̀ kan ni. Ikọ̀ yìí a lè pè ní kíni o bóyá ó pín kéèyàn ṣe kíni o ká kọ́ teach or ká pé taught tàbí pa ti kọ́ not taught tàbí ká má kọ́ ó rí i pé ikọ̀ ọlọ́rọ̀ méjì ni ó rí academic performance bákan náà wẹ̀ òun náà lè já sí pé kọ́mọ yege tí a mọ̀ sí pass tàbí kọ́mọ ṣe kí ni àbí kí ọmọ gbégbó tí a mọ̀ sí kí ni o tí a mọ̀ sí fail ó rí i pé tó bá wo méjèèjì dáradára ó rí i pé ikọ̀ alákọ̀ọ́kọ́ yìí ikọ̀ ọlọ́rọ̀ ni tí ikọ̀ ẹlẹ́ẹ̀kejì náà sì jẹ́ ikọ̀ ọlọ́rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú kí lọ́mọ lò ọmọ lò i square rẹ yẹn fún wa lápẹẹrẹ kó lè yé wa bóyá bí àpẹẹrẹ tí n bá ní student mi níbí báyìí akẹ́kọ̀ọ́ mi so tí àwọn tó wà nígun bí tó jẹ́ àwọn tí mo kọ́ tá à ń pè ní taught so tí nt tó jẹ́ àwọn tí n kọ́ not taught so tí n wá ní kíni o tí mo ní pass aláwọn tó ṣe kíni tí wọ́n yege tí mo dẹ̀ ṣì ní fail àwọn tó ṣe kíni o um àwọn tí wọ́n gbégbó àwọn tí wọ́n gbégbó. Ǹjẹ́ tí eléyìí bá yé wa bóyá nínú àwọn tó yege bóyá wọ́n jẹ́ àwọn tó yege tí mo kọ́ bóyá wọ́n jẹ́ sixty Àwọn tó yege àwọn tí mo kọ́ tí wọ́n gbégbó ká pé àwọn jẹ́ forty bóyá hundred ni gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tán wà. Àwọn tí n kọ́ tó yege táwọn bá jẹ́ thirty. Àwọn tí n kọ́ tí wọ́n gbégbó táwọn náà bá jẹ́ seventy. Tí n bá wá fẹ́ ṣàwárí bóyá ká kọ́ ọmọ ní ẹ̀kọ́ um bóyá kíni o bóyá àjọṣe wà láàrin kọ́mọ yege ó rí palẹ̀mọ́ lè rí níbí báyìí so torí ẹ̀ la fi mọ́ ń ṣe kíni o la fi mọ́ ń ṣe àwọn ìwádìí síwájú sí i torí àwọn ta bá rí even kọ́ bá rí kò túmọ̀ sí pé kíni o kò túmọ̀ sí pé ìwádìí un gangan ó fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé ó yanrantí òhun ni pé nísìnyí ó ri pé nínú àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún la lò níbí báyìí tí ń ṣe hundred ó ri pé akẹ́kọ̀ọ́ pọ̀ lágbàáyé, sample la mú nínú kíni o, nínú population. Láti fi lè wa, a jẹ́ pé ó gbudọ̀ ṣe kíni, ó gbudọ̀ ṣe àwọn àyẹ̀wò statistics síwájú si. So eléyìí ló wá ṣe kíni o, la lè lo chi-square fún gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé. Kí la wá ń pè ní chi-square? So chi-square rẹ́ tá a máa ń kọ ọ́ báyìí, òhun náà ni kíni o, fọ́múlà tó o lò láti fi ṣé leléyìí òun ni tí à ń pè ní O minus E squared divided by E summation O minus E squared divided by E tí yóò rẹ̀ ń ṣe observed frequency Ori observed frequency òun náà ni kí ni o òun náà ni àwọn data rẹ tó gbà àwọn tó wà nínú àwọn data tó wà nínú àwọn ikọ̀ kọ̀ọ̀kan so òhun náà ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ sixty tá a ní níbí forty thirty seventy àwọn ni kí ni observed frequency o ò rí e rẹ n tóun dúró fún ni expected frequency n tó sì fi mọ́ wa òhun náà ni fọ́múlà mìíràn tí à ń pè ní kí ni o row total multiplied by column total divided by grand total tó ti yé wa báyẹn so divided by grand total má gbàgbé mo ní ó rẹ òun ni àwọn data tó gbà o rí í àwọn làwọn tó jẹ́ pé ó mọ lò láti ìgbà tó bá ti ṣe kí ni o tó bá ti wá fọ́múlà yìí tó ti yé wa báhun so ìjẹ́ tí o bá ti ṣe eléyìí tán ó ní tí à ń pè ní kí ni o chi square value eléyìí yóò fún ọ ní chi square value tó bá tí wàá ní kí ni chi square value rẹ kí ni àwọn ìgbésẹ̀ tó máa wá láti fi ṣe kí ni o láti wò bóyá bí kí ni o àjọṣe um ó wà láàrin àwọn ikọ̀ méjì tó ń wá nínú àwọn ìpele tí a mọ̀ sí step tó lè wá òhun náà ni kí ni o nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tó kọ́kọ́ ṣe òhun náà ni kí ni ó kọ́kọ́ kọ hypothesis rẹ̀ kí ni hypothesis hypothesis náà ni àwọn tí a ṣe kíni o, àwọn ohun tá a gbà lérò bóyá ó lè ṣe kíni, ó lè já sóòótọ́ àbí kó lè já sírọ́. So a ní null hypothesis tí à ń pè ní H not. a dẹ̀ ní alternative hypothesis. Alternative hypothesis ni hypothesis tá á mọ́ lò nígbà tá a bá gbá null nípa dànù gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bó jẹ́ pé a fẹ́ mọ̀ bóyá kí ni àjọṣe wà láàrin kí á kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti yíyege effect of teaching on the academic performance of student á já sí pé null hypothesis rẹ ó rí i pé mo léléyìí òun ni null hypothesis so null hypothesis rẹ yóò mọ jẹ́ kí ni o there is no effect of teaching on the performance of student. Orí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tí à ń pè ní kíni o tí à ń pè ní alternative hypothesis ta ló mọ́ lò nígbà tó bá yẹgi fún null hypothesis rẹ máa mọ ṣàlàyé tá a bá ṣe ṣẹ́ síwájú sí bó ṣe lè mọ yẹgi fún òhun náà ni kíni o òhun là ń pè ní h one tí ó máa jẹ́ kíni o there is wípé kíni um àjọṣe ìwádìí ó ṣe kíni o ó wà láàrin there is effect of teaching ìdọ́gba wà láàrin wọn on the performance of student torí tó bá ti kọ eléyìí tán tí a mọ̀ sí hypothesis rẹ̀ ohun tó kù tó ṣe òhun náà ni pé kí ni o kọ chi-square rẹ kó dẹ̀ ṣe kí ni kó sì wá má gbàgbé pé òun ni kí ni o summation o minus e squared divided by e tí o rẹ̀ jẹ́ kí ni o observe frequency àwọn data tó gbà so tó sì lè wá expected frequency nínú kíni nínú formula tí mo kọ fún ọ. Onígbésẹ̀ kẹta tó gbé òhun náà ni láti ṣe ìpinnu tí à ń pè ní decision bó o ló ṣe máa ṣe ìpinnu rẹ ìpinnu ni pé ó ṣèpinnu bóyá ìyàtọ̀ wà láàrin ikọ̀ méjéèjì tó ń wò àbí kò sí ọ̀nà méjì lo lè gbà ṣèpinnu Alákọ̀ọ́kọ́ o lè wo tábìlì chi-square rẹ, tábìlì chi-square leléyìí ṣùgbọ́n ohun tó fi máa wo tábìlì chi-square òhun náà ni ohun tí à ń pè ní kíni o degree of freedom. Kí ni wá ni degree of freedom rẹ̀? Degree of freedom ni kíni o rho minus one multiply by colon minus one so ti yé wa So tó bá ti wá mọ ohun tábìlì fálù tí tábìlì chi-square bá fún ọ tó o bá ní fálù chi-square tó rí nínú tábìlì rẹ o ó wá fi ṣe àfiwé n tó wá tí à ń pè ní chi-square calculated ṣó ti tó bá jẹ́ pé n tó bá calculate tó bá ju n tó wò pẹ̀lú degree of freedom nínú tébù rẹ lọ á já sí pé ó máa gbá hypothesis rẹ dànù pa ò tí à ń pè ní kíni o reject h naught tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó ṣe kíni ó gbà wọlé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó gbà wọlé alákọ̀ọ́kọ́ tí ó lè pa ṣèpinnu nìyẹn òrí ọ̀nà kejì òun náà ni kó lo p values rẹ̀ so bó ló ṣe máa leléyìí òun náà ni pé ṣàfiwé p value rẹ̀ àti kí ni alpha level. Bóo la ṣe mọ́ ń wá p-value? Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n p-values rẹ bóyá tó o bá lo excel rẹ tàbí o lo calculator ó rí i pé p-value ni yóò mọ fún ọ. Ó wàá wo p-value rẹ yìí ó fi ṣe déédéé alpha level tó bá jẹ́ pé p-value tó lọ gẹ́ẹ̀tì tó bá ṣe kí ni o tó bá kéré sí alpha level rẹ tí a pè sí level of significant eléyìí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà zero point zero five la mọ́ ń lò fún lẹ́yìn tí máa sì mọ lò nínú kíni o nínú ẹ̀kọ́ yìí òun náà ni pé ọmọ ṣe kíni ọmọ gbá null hypothesis rẹ̀ ń pa ó ṣe kíni o ó wàá gba alternative hypothesis wọlé tàbí kó ṣe kíni otherwise ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ accept h naught accept h naught jẹ́ tí eléyìí bá yé wa ọ̀yà jẹ́ ká wò ó bó ṣe lè ṣe kí ni o bó ṣe lè ṣe àwọn kinní yìí bó ṣe lè ṣe wọ́n lẹ́yọkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ bó o lo ṣe lè lo ọwọ́ rẹ jẹ́ kí n gbé eléyìí wá sísàlẹ̀ ká sì lo àpẹẹrẹ òun náà fún un Inú ìgbésẹ̀ alákọ́kọ́ tá kọ́kọ́ gbé òhun náà ni ká lo kíni, ká lo ọwọ́ wa bóyá yó ṣiṣẹ́. Láti lo ọwọ́ rẹ kò le rárá, n tó kàn gbudọ̀ gbọ́yé òhun ni kíni o, òhun ni àwọn fọ́múlà rẹ. Má gbàgbé pa ní kíni o, a ní chi-square wa, a ní òhun ni summation O minus E square divided by E. A dẹ̀ ti sọ pé àwọn orẹni tí a mọ̀ sí observed àwọn e rẹ̀ sì ní bákan náà so ìjẹ́ tí eléyìí bá yé wa ó ṣe kí ni o ó wá in tí àwọn e kọ̀ọ̀kan jẹ́ pẹ̀lú fọ́múlà eléyìí tá ti fún wa lẹ́yìn náà tó bá ti mọ ohun tí wọ́n jẹ́ ó wá wá in tí à ń pè ní total àròpọ̀ wọn níbí báyìí ó kí ni total wọn jẹ́ ó rí i pé tó bá ro eléyìí papọ̀ kí ni ó fún ọ sixty plus thirty yóò fún ọ ní ninety forty plus seventy yóò fún ẹ ní kíni o yóò fún ẹ ní one ten ó tún ro total ó ro total apá bíbá yìí náà papọ̀ tí à ń pè ní row kólọ́ọ̀mù ní row ní row ní báyìí kólọ́ọ̀mù ní báyìí tó ti a ti ro kólọ́ọ̀mù papọ̀ la fi get ninety àti one ten ó yá bá ro ró rẹ̀ papọ̀ bákan náà ẹ̀wẹ̀ eléyìí ó ní hundred eléyìí náà ó ní hundred thirty plus seventy hundred ó yá tó bá ṣe grand total rẹ ó rí pé hundred plus hundred kí ni ó fún wa yóò fún wa ní two hundred eléyìí là ń pè ní kí ni o eléyìí là ń pè ní grand total eléyìí ni à ń pè ní grand total. Ìjẹ́ tí eléyìí bá yé wa láti tẹ̀síwájú má gbàgbé á máa wá, á máa ṣàwárí àwọn e wa e11 that is n tó wà nínú kólọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ row alákọ̀ọ́kọ́ yìí náà òhun náà ni pé kí ni o, má gbàgbé pé mo ní fọ́múlà tó máa lò fún expected value òhun ni kí ni o, row total multiply by column total divided by hundred kí ni row total rẹ hundred multiply by kí ni column total níbí ninety divided by grand total two hundred ó ri pé eléyìí ó gé eléyìí so n tí ó kù ńlẹ̀ òhun ni kíni o òhun forty five bóyá kò lè tẹ̀síwájú pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì row one column two kí lòhun náà jẹ́ o row total hundred multiply by ó ri pé kólọ́ọ̀mù yìí la wà nísìnyí one ten divided by grand total two hundred eléyìí ó ṣe kíni o yóò gera wọn ó rí pé tó bá fi two gé one ten kí ó kù fifty five ọkọ kẹ́ jẹ́ra tún eléyìí kọ́ dáadáa kó má baà fi dàrú. Má bínú, n tún kọ́. Ọ̀yà so eléyìí ni fifty five o lè kọ sí by o. E o E, àbí? eléyìí jẹ́ hundred hundred bóyá kí n fala eléyìí so tí eléyìí dẹ̀ sì jẹ́ kí ni o, tí eléyìí jẹ́ two hundred óyá jẹ́ á ṣe ohun tí eléyìí náà jẹ́ row two column one row total hundred Kí ni kólọ́ọ̀mù rẹ̀? ninety divided by what? two hundred. Ó ó ri pé nǹkan kan náà ni yóò fún wọn, òhun náà máa jẹ́ kíni o? torí two get two so eléyìí náà ó jẹ́ kíni o? forty-five. Tó o bá ṣe row two column two bákan náà ẹ̀wẹ̀, òhun náà ó jẹ́ kíni o? hundred times one ten divided by two hundred. So eléyìí náà ṣe kíni o? ó gé eléyìí, náà ó ku kíni o? fifty-five. Kì í ṣe gbogbo ìgbà lo máa rí tó jẹ mọ́ bẹ́ẹ̀ ó ri pé torí pápẹẹrẹ yìí mo mu wá ní agbárí òhun ló jẹ́ ká rí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ óyà jẹ́ ká kọ àwọn kiní un dáadáa sínú ká lè rí àwọn fọ́múlà wa lò òhun náà ni pé kíni o mo ní ó mo ní í e. ó ri pé fọ́múlà yìí ó minus í e, then o minus í e squared o minus e square divided by e eléyìí tó jẹ́ pé a máa ṣe kí ni o a máa ṣe ìròpọ̀ rẹ̀ kó tó di pa ṣe kí ni ta gẹ́ẹ̀tì e e square wa ẹ̀fà ọ̀hún nígi báyìí. Ó dáa, ìjẹ́ tí eléyìí bá yé wa ó ri pé alákọ̀ọ́kọ́ tó bá wo ohun ta ní lókè a ní sixty expected value ẹ̀ jẹ́ kí ni o forty five a ní forty tí expected value tiẹ̀ náà ṣe kí ni o fifty five jẹ́ n tún pààrọ̀ gègé mi forty fifty five a dẹ̀ ní thirty tóhun náà jẹ́ forty five then seventy ó ri pé expected value tí ń ṣe déédé seventy níbí báyìí òhun náà ni kíni òhun náà ni fifty five so seventy fifty five bóyá kí n tó tẹ̀síwájú jẹ́ kí n fa àwọn ọ̀làhun ká baà má fi ṣe àṣìṣe. ó rí i pé tó bá tẹ̀síwájú nípa rẹ̀ o minus e òun náà ni pé kí ni observed frequency rẹ ń bì báyìí eh, expected frequency rẹ mo yọ kó nu bo mo yọ kó nu observed frequency sixty minus fourteen yóò mọ fún mi ní kí ni o fifteen forty minus fifty-five òun mọ fún mi ní kí ni o minus fifteen àbí bẹ́ẹ̀ kọ́ ni thirty minus forty-five òun náà mọ jẹ́ kí ni o minus fifteen seventy minus fifty-five that is fifteen má jẹ́yà lẹ́nu tí ìwọ bá ń ṣe tọ̀dọ̀ tiẹ̀ bóyá n tó ń ṣe tó bá ju kíni o two by two lọ ṣó ti yé báyẹn then o lè ní value inú contingency table contingency table wa rèé ó lè ṣe kíni ó lè yàtọ̀ sí àwọn èyí tá a wá níbí báyìí ó yá forty five minus fifteen that is what uh, sorry ó rí i pé o minus e square leléyìí that is integer níbí báyìí ká square rẹ̀ kí ni ó mọ̀ fún mi two twenty five eléyìí náà jẹ́ kí ni two twenty five two twenty five two twenty five ó di pé tó bá tẹ̀síwájú òun ni pé kó mọ mú ọ̀kọ̀ọ̀kan wọn kó mọ fi ṣe kí ni o kó mọ fi divide kó mọ fi two twenty five eh, máa fi wọ́n gé two twenty five ó di pé tó bá mú alákọ̀ọ́kọ́ tí ń ṣe kí ni o two twenty five divided by fifteen which is 225 divided by 15 yóò fún 15 so ti wá báyẹn so wọ́n bínú mo ti ṣàṣìṣe o kì í ṣe 15 o ó rí o minus e squared eléyìí divided by e expected value wa so 225 divided by 45 5 lélẹ́yìí yóò yeah. ó yá 225 divided by 55 ń kọ́ kí ló fún wa eléyìí fún mi ní 4.09 àbí So 225 divided by 45 you tún fún mi ní 5. 225 divided by 55 4.09. So ti yé. Ǹjẹ́ back o bá or eléyìí, ó wá ṣàròpọ̀ gbogbo eléyìí sọ pé fọ́múlà wa gangan that is summation ẹ kó ṣe kí ni o kó ṣe àròpọ̀ àwọn eléyìí papọ̀ summation kó bubu wọn kesi kì í so summation So ti yé So ó yá tó bá ṣàròpọ̀ gbogbo wọn five plus five sọ̀rọ̀ pé yóò fún ẹ ní ten so four point zero nine times two méjì lòun so that is what so that is eight point one eight tó bá ro ten ni mọ́ yóò mọ fún mi ní kíni o eighteen point one eight orí eighteen point one eight yìí òun náà ní kíni o òun náà ní chi square wa òun náà ní chi square wa a jẹ́ pé chi square value wa yóò máa jẹ́ kíni o yóò máa jẹ́ eighteen point eight ó yá ó wá wò ó pé kíni o sáà mọ ó ṣèpinnu pé sọ́ọ̀mọ ṣe kíni sọ́ọ̀mọ sọ null hypothesis rẹ sígbó ni àbógbà àbógbà alternative hypothesis wọlé adẹ́gbàgbé òfin tí mo fún wa òun náà ni pé òun kàn ṣe kíni o ó lọ wo chi-square ẹni tó ṣe èyí òun ni chi-square tá a wá tí à ń chi-square calculated So ti yé wa báwọn ó tún wo chi-square nínú tábìlì bóo lo ó ṣe máa wò ó wà degree of freedom rẹ náà tí ó máa jẹ́ rho minus one multiply by colon minus one ṣó ti wa ó rí i pé rho mélòó la ní rho méjì la ní àbí tó bá wò ó dáadáa ó rí i a ní true thought not thought rho méjì kólọ̀ méjì náà ni pass fail àbí yóò jẹ́ two minus one multiply by two minus one so yóò máa fún mi ní one times one tí fi one ajá sí pé ó lọ wo one rẹ ní ọ̀dà kíni o zero point zero five nígbà jẹ́ pé alpha tá ń lò tí ń ṣe level of significance òun ni kíni zero point zero five oya one ó rí i pé one ni àbí under zero point zero five kí ni ó máa fún mi so yóò máa three point eight four 3.84. point eight sí pé chi square tábìlì mi òun ní kíni o three point eight ó rí pé tó bá wò ó chi square tá a ṣe kíni tá a wá tí à ń pè ní chi square calculated ó ju n tó wà nínú kíni lọ ó ju n tó wà nínú tábìlì lọ a sí pé kí lọ́mọ ṣe o so pé since chi square ó rí i pé eighteen àbí sọ pé eighteen eighteen point one eight àrùn ojú ni eighteen ju three point four lọ àbí ajá sí pé ọmọ ṣe kí ni ọmọ reject a naught h naught rẹ tí à ń pè ní null hypothesis tó bá reject h naught rẹ tí à ń pè ní null hypothesis kí ló mọ ṣe yẹn ajá sí pé ọmọ accept h one rẹ má dẹ̀ gbàgbé kí ni null hypothesis wa òun náà ni pé kí ni o um kí á kọ́ ọmọ ní ẹ̀kọ́ kò ṣe kí ni kò ní àjọṣe kò sí àjọṣepọ̀ kankan láàrin ká kọ́mọ lẹ́kọ̀ọ́ àti yíyege pé kí ni o pé tá a bá tiẹ̀ kọ́mọ lẹ́kọ̀ọ́ à bá lẹ́kọ̀ọ́ kò sí kò ní sọ fún wa kò sọ fún wa bóyá ọmọ pass àbí yó fail òhun náà ni pé there is no what there is no effect of teaching ẹ́ o ti rí òhun so there is no effect of teaching on the academic performance of students. So ìgbà tí ò ti múra gbà wọlé òun a jẹ́ pé there is what? There is an effect of teaching. So ti yé òun náà ni pé there is an effect of teaching. And hence there is an effect of teaching on the performance of what? On the performance of students. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ọ̀nà kejì òhun náà ni pé ko lo Excel rẹ láti fi ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣèpinnu. Óyà bóo lo ṣe lè lo Excel rẹ? Òhun náà ò le rárá. Tó ṣí Excel rẹ, ó rí i pé a ní kíni o? A ní ikọ̀ méjì um tí ń ṣe kíni? Kíkọ́ taught not taught àbí? A dẹ̀ ṣì ṣí kíni? A dẹ̀ ní pass bóyá ọmọ ó ṣe kíni o? bóyá ọmọ ó yege tàbí yó gbégbó so má gbàgbé ó wa um observed ó ri pé observe rẹ níbí bàyìí kí ní ń ṣe o ó ri pé observe rẹ níbí bàyìí six kíni tí eléyìí ń ṣe kíni um tí eléyìí jẹ́ forty eléyìí náà jẹ́ kíni o thirty eléyìí jẹ́ seventy má dẹ̀ gbàgbé jẹ́ ń ṣé kó lè bojú rí kìí ṣe pé ó lè bojú rí óyà so e tí a mọ̀ sí expected o observed e ó ti yé wa óyà Lẹ́yìn náà ó ṣe kíni o, ó find the total rẹ, má gbàgbé pé total rẹ ni kíni, kó ro méjèèjì pọ̀ sum of eléyìí, tó bá fẹ́ rò papọ̀ formula tó tọ́ ni sum of, ó wá mú àwọn tó fẹ́ rò papọ̀, ṣó ti yé báyẹn, ó ri pé àbí, ó tún wá total eléyìí náà, kí la fẹ́ rò papọ̀, ó tún tẹ sum àbí, arákùnrin yìí àti kíni o tí arákùnrin yìí tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ lò ó léléyìí náà o lè gbé wálẹ̀ ó fagi wá bí báyìí ó gbé wálẹ̀ óyá mo lè wá eléyìí náà sọ ọ́ àbí kò tiẹ̀ sọ ohun tí ó jẹ papọ̀ eléyìí àti kíni àti eléyìí ṣó yé wa ó rí pé tó bá ro méjèèjì papọ̀ náà kí ó mọ jẹ́ ó di pé two hundred ni ó mọ jẹ́ eléyìí àti kíni o àti eléyìí náà Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ó ri pé eléyìí ni kíni? Eléyìí ni total wa, eléyìí ni total wa tó dẹ̀ ṣì ṣe kíni? Tó mọ̀ọ́ lò láti fi kíni o? Láti fi wá expected value rẹ̀. Má dẹ̀ gbàgbé formula expected value. Tó o bá ti gbàgbé jẹ́ ń rán ọ létí, òhun náà ni pé kíni o? Òhun náà ni pé tó o bá fẹ́ wá expected value rẹ, Yó ma jẹ́ kíni o? Summation má gbàgbé tó bá ti gbàgbé rán létí bíbàyìí, yó ma jẹ́ kíni o? Grand total, um row total multiply by column total everything over what? Over grand total. So eléyìí tó ń wò ní nínú kíni? Nínú bírò pupa. Óyá a já sí pé tí n bá fẹ́ wá eléyìí yó ma jẹ́ kíni o? Row total, a sọ mọ̀ rẹ̀ ni àbí? Multiply by column total this multiplication multiply by column total bí divided by grand total so òpin tó fún mi leléyìí àbí tó bá tẹ̀síwájú leléyìí náà row total row rẹ̀ ni multiply by column total àbí divided by grand total òpin tó náà fún ọ leléyìí àbí ọ̀yà eléyìí náà row total multiply by column total divided by grand total àbí bẹ́ẹ̀ kọ́ ni so tó bá ṣe èyí tó parí náà bákan náà row total multiply by column total divided by grand total so ti yé wa báwọn so ìjẹ́ tí eléyìí bá yé o lè tẹ̀síwájú ọ wá ní ó rẹ i rẹ má pa á ní kíni o a gbọ́dọ̀ ní o minus i. E a tún gbúdọ̀ ní kíni o o minus e squared tó ti wá báyìí a dẹ̀ tún gbúdọ̀ ní kíni o o minus e squared everything divided by e eléyìí ti ṣe kíni tí ṣe chi square wa gangan bóyá yàtò àwọn observed frequency wa Observe frequency mi ni o mo tiẹ̀ lè kó méjèèjì papọ̀ ń gbọ́ jẹ́ pé observed àti expected ni tí máa copy wọn sọ̀ǹpọ̀ ní fọ́múlà nù. No, lè copy rẹ̀ eh, value kó paste value rẹ̀ àbí tó bá ṣe eléyìí náà bákan náà ẹ̀wẹ̀ tí mò ń wí nù value ni ó wá torí formula wà lókè lẹ́yìn náà ó máa ṣe kí ni ó máa wá o minus eléyìí minus kí ni o minus eléyìí ṣó ti yé wa báyìí ó pé tó bá ṣe é ó yá o lè fa eléyìí wá sálẹ̀ láti lo fọ́múlà kan náà fún àwọn yòókù ṣó ti yé wa báyìí tó bá ṣe eléyìí tán o tún lè ṣe kí ni o kó square ìkọ̀ọ̀kan wọn eléyìí raised to power two tó ti yé kò lè fagi náà wálẹ̀ láti ṣe kí ni láti fi bá àwọn yòókù náà wí ǹjẹ́ tó bá ṣe eléyìí náà tán òun náà ni pé kí ni o minus e squared má bínú mo ti ṣàṣìṣe ráńpẹ́ ń bí o o minus e squared ló yẹ kó jẹ́ o divided by e so so ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni eléyìí divided by e o lè fa igi náà wá sísàlẹ̀ láti fi mọ tí àwọn yòókù náà ó so tó bá ti ṣe é tán ó ro gbogbo eléyìí papọ̀ eléyìí ni yóò máa fún ẹ kíni o ni yóò máa fún ẹ ní chi-square rẹ ó rí i pé ó yá púpọ̀ àǹfààní eléyìí náà ni pé tó bá ní ohun two by two contingency table lọ ó rí i pé two by two la ní níbí tó o bá wo àwọn tébù mi tí mo ní níbí báyìí two by two o lè ní five by five o lè ní three by three so yọ eléyìí ikọ̀ rẹ òun náà ni ó máa sọ kíni o ni ó máa sọ bó ṣe máa ní fún wọn ǹjẹ́ tí eléyìí bá yé wa so ó wá lọ ṣe kíni ó di pé chi square rẹ nísìnyí ó papọ̀ mọ́ èyí tá a ṣe àbí kò papọ̀ ó máa lọ wò nínú tébù rẹ ṣùgbọ́n tó o bá tún fẹ́ dára rẹ láàmú excel mà ní fọ́múlà tí ó mọ fún ọ ní p value má dẹ̀ gbàgbé pé mo ṣàlàyé síwájú pé ọ̀nà méjì ló lè gbà ṣe alákọ̀ọ́kọ́ ni kó lo kíni o kó o lo table rẹ. Ẹlẹ́ẹ̀kejì ni kó wá P so tó bá ti mọ ohun tí P value jẹ́ ó ṣe kí ni, ó wá fi wé kí ni o, ohun tí a mọ̀ sí level of significance rẹ. Tó bá jẹ́ P rẹ tó bá lọ kéré sí alpha tí a mọ̀ sí level of significance ó máa ṣe kí ni, ó máa ta bí kí ni ohun tí à ń pè ní kí ni o, null hypothesis rẹ dànù, ó máa gba alternative wọlé. Ó bá fẹ́ lo fọ́múlà fún un máa ń gbé kíni o hotel is equal to chi squared tó ti yé so eléyìí ló lè lo chi chi square test so eléyìí ni chi square test tó ti yé wa báwọn ọ̀yà nítorí ọkọ mú ni kíni actual range ni kíni observed rẹ ó fagilé gbogbo ẹ báyìí àbí then expected rẹ tó ti yé tó bá ti ń tẹ̀ báyìí fálù tí ó mọ mú wa ni fálù tó mú wa yìí òun là ń pè ní kíni o òhun là ń pè ní kíni? òhun là ń pè ní P value. Ó ri pé P value wa ńbí bàyìí, P value wa ó jẹ́ kíni o? zero point zero zero zero um four. Ó ó ri pé tó o bá wo P values rẹ ṣó kéré sí alpha àbí ò kéré? Ó ri pé ó kéré sí alpha o. Má gbàgbé pé alpha wa ní kíni? zero point zero five. so ti yé? that is um probability tó ṣe kíni tó fi wá lọ́kàn balẹ̀ á jásí pé màá máa ṣe kíni màá máa reject h naught mi ó rí i pé kankan náà ló fún wa bí alákọ̀ọ́kọ́ so èèyàn máa sọ fún mi pé kíni ká kọ́ mọ um ìyàtọ̀ àjọṣe wà nínú ká kọ́ mọ àti kíni o àti yíyege tó ti yé báhun òrí eléyìí tí màá fi kádìí ẹ lẹ̀ náà ni pé tó o bá fẹ́ lo calculator náà láì tó o bá fẹ́ lo ọwọ́ rẹ o dẹ̀ fẹ́ lo excel rẹ bóyá o ní kọ̀m̀pútà, o lè lo fóònù rẹ náà láti fi ṣe é, òhun náà ni pé ó lọ síbi wẹ́bsáìtì tí mo wà yìí, ó lọ síbi wẹ́bsáìtì tí mo wà yìí, o lè kọ́ọ́lẹ̀, ó ti yé wa báyẹn, ó wá ṣe kíni o, um ó lo bóyá gúrúùpù ta ní, ṣo mọ̀ pé ikọ̀ méjì méjì la ní, not, not pass fail So ti yé wa báhun ó wá tẹ next tó bá ti mú next tán ó wá tẹ àwọn followers yìí ri pé sixty ni forty àbí thirty seventy tó bá ti ṣe bẹ́ẹ̀ tán tó bá ti tẹ next ó ri pé n tó kọ́kọ́ ṣe náà ni pé kí ni o ó kọ́kọ́ find àwọn row total column total àti grand total eléyìí tí ń ṣe kí ni tí ń ṣe déédé n tá a wá níbí ṣó ti wa, o ri rọjú púpọ̀ óyà lẹ́yìn náà ó wá wo level of significance tó fẹ́ mú ṣo ní ká mú kíni o zero point zero five ó wá calculate ẹ̀ chi square rẹ̀ ó di pé ń lọ ṣe kíni, ń lọ wá n tí expected value ọ̀kọ̀ọ̀kan wọn jẹ́ ó ri pé tó o bá wò ó dáadáa a ní kíni o, ó ní chi square statistics wa jẹ́ eighteen point one eight eléyìí tí ń ṣe déédéé n tá a wá ti yé wa báhun so p-value eléyìí òun jẹ́ kí o um òun jẹ́ zero point zero zero zero two so òun jẹ́ kí zero point zero zero two ò rí n tó ṣòpinya tó wà láàrin kí ni o tó wà láàrin n tá nínú nínú chi-square wa àti n ta gẹ́ẹ̀tì níbí òhun náà ni pé n tó súnmọ́ ni pé ìkan ń calculate ẹ̀ pẹ̀lú one tail tí ìkejì ń calculate ẹ̀ pẹ̀lú two tail test. So kí ni à ń pè ní one tail àti two tail test nínú àwọn fídíò tó ń bọ̀ ń máa ṣàlàyé ṣó ti yé wa báhun. Ó di pé tó bá wò ó nísìnyí báyìí p value rẹ̀ òhun náà ṣe kí ni ó kéré sí kí ni òhun náà kéré sí level of significance rẹ̀ á já sí pé result yẹn wà significant ó máa ṣe kí ni ó sọ um àwọn kiní rẹ̀ dànù wọ́n máa sọ ohun tí à ń pè ní kíni o non-hypothesis dànù. Eléyìí tún ní nǹkan mìíràn tó o lè gbà ṣe é, bóyá o fẹ́ ṣe é sí project ilé-ìwé rẹ ni, o lè wo bó ṣe lè máa ṣe kíni o, bó ṣe máa kọ wọ́n um eléyìí tí a mọ̀ sí kíni Harper requirement bó ṣe kọ wọ́n nísìnyí ni pé ó kọ chi-square rẹ, ó kọ degree of freedom rẹ, sample rẹ, ó dẹ̀ kọ HT test rẹ. Bóyá tí o bá fẹ́ kọ ọ́ níbí, á já sí pé máa máa ṣe kíni o, yóò mọ jẹ́ chi squared mọ̀ pé degree of freedom mi jẹ́ one àbí sample mi dẹ̀ sì jẹ́ kí ni o ó jẹ́ hundred mo ló jẹ́ eighteen point one eight tó ti yé lẹ́yìn náà ó wá ṣe kí ni o ó kọ um p rẹ p is to zero point zero zero zero two um p is to zero point zero zero two so ìjẹ́ tí eléyìí bá yé wa ń rọ̀ láti subscribe sí fídíò mi tó o bá tí ì ṣe bẹ́ẹ̀ so mo dá ń rọ̀ láti ṣe kíni láti like ẹ̀ kó dẹ̀ share rẹ̀ kó lè ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn títí tí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.